نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 ولا رزق ولا فقر إلا بمقتضى قضائه وقدره عباد الله يقول الله سبحانه وتعالى إن الله هو الرزاق ذو القوة المتين فرزاقيته تعالى تخرج رزاقية من سواه مهما بلغ في الكرم وتنافي التوكل على أسباب الرزق مهما بلغت في السعة وتوجب التوكل عليه وحده وهو القائل ومن يتوكل على الله فهو حسبه فمن جملة عقيدة سلفنا يا عباد الله الإيمان برزاقيته تعالى مع الأخذ بأسباب الرزق جنبا إلى هذا الإيمان إتماما للتوكل على الله وفرارا من التواكل المذموم المفضي إلى احترام البطالة واحتراف التسول وقد قال صلى الله عليه وسلم مبينا نوع التوكل المرجو من المؤمن ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود كان يأكل من عمل يده فلا تنافي بين العمل والتوكل على الله في عقيدة سلفنا حتى جاء خلف جعلوا الدين ظنونهم فاحترفوا البطالة واعتزوا بعدم التكسب ظنين أن في ذلك غاية التوكل الحمد لله وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله ينهانا ربنا سبحانه وتعالى على, نساء على لسان نبيه صلى الله عليه وسلم عن مسألة الناس إلا عند الاضطرار البالغ فيقول الرسول صلى الله عليه وسلم من سأل الناس أموالهم تكثرا فإنما يسأل جمر جهنم فليستقل منه أو ليستكثر رواه أبو هريرة عن أبي هريرة رضي الله عنه يا عباد الله وروت عائشة عن أبيها أبي بكر رضي الله عنه أنه قال بل قالت عائشة رضي الله عنها لما ولي أبو بكر قال قد علم قومي أن حرفتي لم تكن لتعجز عن مؤنة أهلي وقد شغلت بأمر المسلمين وسأحترف للمسلمين في مالهم وسيأكل آل أبي بكر من هذا المال قال الألباني في هذا الحديث صحيح على شرط الشيخين وقد أخرجه البخاري والبيهقي عباد الله إن في ديننا فسحة لتقبل الهدايا والأرزاق التي يسوقها الله إلى العبد من غير مسألة ولا إشراف نفس فعن ابن عمر رضي الله عنه أنه سمع الفاروق رضي الله عنهما يحكي عن رسول الله صلى الله عليه وسلم قائلا كان رسول الله صلى الله عليه وسلم يعطيني العطاء فأقول اعطه أفقر مني يا رسول الله فقال خذه إذا أتاك من هذا المال شيء وأنت غير مشرف ولا سائل فخذه فتموله فإن شئت كله وإن شئت تصدقت به عباد الله وأما قد صارت المسألة اليوم ما صارت من الفقير مذمومة ومن عمال الدولة محمودة فإنا نقول حسبنا الله ونعم الوكيل adúpẹ́ fún ọlọ́run ọba ọba àlekè ọlá tí gbogbo ọpẹ́ tọ́ sí tí gbogbo ẹ̀yìn ṣe tiẹ̀ ọba onígun ọrẹ ọlọ́wọ́ ọ̀kẹ́ ó dá ọrọ̀ arzikí ó sì dá sábàbí ẹ̀ tí tí í ṣe àwọn ọ̀nà téèyàn máa gbà àwọn téèyàn máa ṣe láti fi wá ọrọ̀ láti fi wá arzikí ó ti ẹ̀ jẹ́ pé ọlọ́run ọba alékeọlá tó dá arzikí tó dá sábàbí arzikí tí kò bùkátà sárízì kí ọwọ́ ẹnì kankan ọba yìí ló dá ọrọ̀ tó jẹ́ pé tí gbogbo ẹni mọ̀rọ̀ kójọ láyé jùlọ bí n tó kójọ bá jọ lójú tó rò pọ́gbọ́n orí òun lòun fi kójọ tó wá wọ ẹni tí ò síta jù lórí ilẹ̀ ayé tó rò pa ìgbọ́n àìmọ́ ṣe lòun ò fi rí kójọ wọ́n ní kárán létí pé àtìyí tóun rí kójọ àtẹ̀yí tẹ́ni tó tòṣì orí kójọ méjèèjì kádàrọ ọlọ́run ọba náà ló yí lọ bá wọn bí tó ti bá wọn tí ń jẹ́rìí sí pé arozak tọ́lọ́run ọba jẹ́ ọba oníkẹ́ a máa yíkẹ́ a máa tì í sọ́dọ̀ ẹni tó bá wù ú ni. ẹni ọlọ́run bá ti wá kọ ìkẹ́ yìí mọ́ yóò wá taari tí ó jẹ́ sábàbí ìkẹ́ náà yóò taari ẹ̀ sí lọ́dọ̀ àwa àjọ ẹni tó mọ̀ ọ́ ṣe nínú wa ẹni ọlọ́run bá ní kí tiẹ̀ kù díẹ̀ pé kò ní í tó bó bá jóun ló gbọ́n jù ló mòye jù láàrin wa yóò máa ṣe náà ni kádàrọ̀ ọlọ́run ọba ò ní í tàsé ẹrú sin ọlọ́run ọlọ́run ọba yìí ló ń ròyìn ara ẹ̀ nínú Qur'an mímọ́ tó ní òun ni ar-Razzaq dhul quwwatil matin òun lọ́ba tí máa rọni lọ́rọ̀ tí ò bùkátà sọ́rọ̀ ọba lágbára tó yí tìǹtìǹ a fẹ́ kí àgbọ́yé tá a ní nípa jíjọba rọni lọ́rọ̀ yìí kó bá tàwọn ẹni àkọ́kọ́ mu bí ó bá ṣiṣẹ́ tó yẹ kó ṣe nígbà àyà mùsùlùmí gbígbà wípé ọlọ́run ọba ní rọni lọ́rọ̀ àkọ́kọ́ tí máa fúnni láǹfààní náà ni pé èèyàn ò ní nǹkan tá à ń pè ní àtẹ̀wọ́kùl ìgbára lọ́lọ́run ọba ní tòótọ́ ṣùgbọ́n bá a bá ń wí lẹ́nu tí n tó yẹ ká gbọ́yé nínú ẹ̀ tí ò bá jọ tàwọn ẹni àkọ́kọ́ a máa wí náà ni bó ti jẹ́ pé in tá máa fọwọ́ ara wa ṣe níṣẹ́ ó lè máa tako n fa hàn sọ ipa gbàgbọ́ yìí arrozak arrozak náà ni gbogbo wa ń pè é ẹni tó ṣáájò káájò tí ò bẹ́sìn ọlọ́run ọba mu ó lóun ò jiyàn pa rozak lọ́lọ́run ọba ọlọ́run ọba tá à ń sọ yóò gbogbo ibi tó kóun òun mọ̀ pé ọgbọ́n orí òun nìkan ò ṣe é ṣùgbọ́n pé ká má ṣáájò rárá gbogbo ohun tóun bá fi wá ara pọ́lọ́hún yọ̀ǹda fóun náà ni ṣójọ tàwọn ẹni àkọ́kọ́ bí ẹni tóun náà jókòó tẹ́tẹ́rẹ́ tó ní wọ́n ọba ní ń rọni lọ́rọ̀ yàrá òun kùránì bẹ́ẹ̀ bá bí léèrè ó ní arrozak náà ni òun ni n táwọn àfáàní ká máa ránra wa létí wípé gbólóhùn ẹnu ò yàtọ̀ ṣùgbọ́n àdìsọ́kàn àgbọ́yé gbólóhùn ẹnu yìí òun ló yàtọ̀ nígbà àyà wa mùsùlùmí tèní sí àwọn tí wọ́n ṣíwọ́ iṣẹ́ wa lọ́wọ́ ni ò tó yẹ kó jọ lọ́wọ́ tiwa mọ́ gbólóhùn yìí kan náà ni ṣùgbọ́n báwo làwọn ẹni àkọ́kọ́ ṣe gbọ́yé sí ẹrúsìn ọlọ́run wọ́n ní àgbọ́yé àwọn ẹni àkọ́kọ́ nípa jíjẹ́ ọba arọnilọ́rọ̀ tọ́lọ́hùn ọba jẹ́ òun ni pé a gbọ́dọ̀ tún ronú kan ẹnìkan olówó ayé kan ni o ọlọ́lá ayé kan ni o mọ́nímọ́ní kan ni o káwá rò pé ìyọnú oúntọ̀hún ìfẹ́ ẹnu oúntọ̀hún láàfi dọlọ́rọ̀ tí wọ́n bá lóun ló ń pínṣẹ́ òun ló ń pín owó fún gbogbo ọmọ ànẹ́bí adam ìgbàgbọ́ táwa ń láti ní sí pọ́lọ́hún ọba ló ń rọni lọ́rọ̀ ó gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ ọlọ́hun ọba yìí bí ẹni kó ń tọ̀hún ò tiẹ̀ sí ń bẹ̀ ni ká gbà wípé irin iṣẹ́ lásán lẹni tọ́lọ́run bá fi ṣe sábàbí ló jẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tààlà irú gbàgbọ́ yìí làwọn ẹni àkọ́kọ́ ní wọ́n wá tún ní nǹkan kan kún gbígbà pé ọlọ́run ọba ní máa rọni lọ́rọ̀ nínú àgbọ́yé tiwọn wọ́n ní kò tako pé kéèyàn ó rin ojú ọ̀nà bí ó ṣe lọ́rọ̀ kò tako ká sapá sójú ọ̀nà bá ṣe rọrọ̀ gbígbà pọ́lọ́hun ní rọni lọ́rọ̀ sẹ́ kò ní ká má ṣiṣẹ́ ọwọ́ tá a bá mọ̀ kò ní ká má ṣòwò tá a bá mọ̀ ọ́ ṣe bá a ṣe wá ń ṣe níṣẹ́ ọwọ́ tá à ń ṣe lówó bá a ṣe ń dá lọ́gbọ́n tó ìgbàgbọ́ tí wọ́n a máa rọ̀ mọ́ pé iṣẹ́ ọwọ́ àwọn òwò táwọn mọ̀ ọ́ ṣe nǹkan ní ń pa ọ̀rọ̀ sáwọn lápò àkọọ́lẹ̀ àánú ọlọ́run tó ti kọ máwọn ló fi ṣe ọwọ́ yìí àbówò táwọn ń ṣe yìí ṣe sábàbí fáwọn mélòó mélòó ẹni tó pé ń yè jù wá lọ tó ti dárò àrà táwa dálẹ̀ ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n tí ò sì ra táyà mọ́tò á ń bèèlè pé olùdí mọ́tò àwa lè má wàá dá ìkànnù ìdámẹ́wàá tóun dá ọlọ́run ó sì ní kó máa jọ́rọ̀ fáwa ìgbàgbọ́ tiwọn nípa pọ́lọ́run ọba ní ìrọnilọ́rọ̀ ni pé àgbàgbọ́ a wà á sapa bá ṣe rọrọ̀ ṣùgbọ́n ìmánì wa ò gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ sábàbí tá a fi ń wọ́rọ̀ yìí débi ká wá rò pé sábàbí yìí ń kọ́ òun ló ń rọ̀ wá lọ́rọ̀ báwo làwa èrò ẹ̀yìn ṣe máa wá gbọ́yé a máa gbọ́yé pẹ̀lú àṣejù àtàṣe ètò kí làṣe ètò bẹ̀ àwọn kan lẹ́yìn tọ́lọ́run bá parí iṣẹ́ tó tari ọ̀rọ̀ sí wọn lọ́wọ́ wọ́n á wá wòra wọn pé ta ń mọ̀ ṣe táwọn làákàyè kí làákàyè kọ́ ní ń kọ́rọ̀ ọjọ́ bí kì í bá ṣe pórí pé pọ́mọ́ sì mọṣẹ́ ṣe àwọn ìbá tí rí kójọ ní ìtó túmọ̀ sí pé ẹni tí ò bá rí kójọ bíi tàwọn ó kù síbì kan ni bí kì í bá ṣe pé làákàyè tiẹ̀ òkun tó tàwọn ó ṣeé ṣe kó jẹ́ pé kò jára mọ́ṣẹ́ bíi tàwọn ni ẹni tó nírú èrò yìí lọ́kàn rọ̀zàkíyà ọlọ́run ọba gbígbà pé ọlọ́run ọba ní ń rọni lọ́rọ̀ tá a fẹ́ kó wà ń gbà àyà mùsùlùmí ó ti sọnù ń gbà àyà tiẹ̀ àṣe ètò ni ìdàkejì ẹ̀ tó jẹ́ àṣejù tó jíṣẹ́ ọlọ́run ò fi rú ẹ̀ júwe fún wa òun nìyí tí àwọn kan kó sí nínú àwọn tí wọ́n pera wọn ní bàtẹ̀níyà àwọn tí wọ́n ní ìmọ̀ kọ̀kọ̀ làwọn fi ń ṣẹ̀sìn yàtọ̀ sí ìmọ̀ zọ́hìrí tànàbí wa fi jíṣẹ́ fún wa àwọn eléyìí wọ́n láwọn gba rọ̀zà kíyà ọlọ́wọ́n ọba gbọ́dé bí i pé àwọn tí ẹ̀ ń yan àsìbáàbò lódì ni gbogbo sábàbí téèyàn máa fi wá rìsìkì àwọn ń yan lódì èyí tí ń kọ́ṣẹ́ ọwọ́ àbí tó ń ṣiṣẹ́ ọwọ́ àbí tí ń kọ́ òwò ṣíṣe àbí tí ń tí ń ṣe nínú wọn tí wọ́n bá ti gun orí martaba táṣetánì máa gbé wọn gùn wọ́n wà kọ́yìn sí gbogbo tí ń jẹ́ asbab wọn a níbi táwọn dé báyìí àmì ìmánì ní martaba wọn ni pé gbogbo tí ń jẹ́ sábàbí àwọn fẹ́ já kúrò lára àwọn fẹ́ rọ̀ fún àwọn fẹ́ rọ̀ mọ́ ọlọ́run ọba nìkan rírọ̀ mọ́ ọlọ́run ọba yìí nìkan ni pé àwọn ò ní wárzìkì ní yíyí owó nínú ọ̀nà tọ́mà nábì ádámà fi wárzìkì àwọn lè tilẹ̀kùn mọ́rí káwọn máa ṣe hálùwà oṣù mẹ́fà àwọn ń fara kó ọlọ́run ó sì dá wọn lójú pé níbi táwọn wà rọ̀zàkíyà ọlọ́run ó bá wọn bẹ̀ àwọn àfáà ní àtàṣe ètò àtàṣe jù yìí kò sí kankan tó jọ ń táṣíwájú ẹ̀dá tó fi júwe àrọ̀zák ọlọ́run ọba fún wa torí pé annabi tó fi mọ̀ wá pọ́lọ́run ló ń rọni lọ́rọ̀ òun náà ló fi ń kọ́ wa pé ọmọ ànábì ádámọ̀ ò fi òkèlè kan bọ ẹnu ẹ̀ tó dáa tó yìí tó fi oògùn ojú ara ẹ̀ pèsè rí ó fẹ́ ròyìn kan náà àwọn ànábì ọlọ́run ànábì dáwùd ó ní kánàyà kúlú mìnà àmàlẹ́yẹ́dì nínú ẹwà tọ́lọ́wọ́n ọba dá sànábì ànábì dáwùd lára òun ni pé oògùn ojú ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ní máa jẹ tó túmọ̀ sí pé kìí ṣalágbe kìí ṣe iyì kìí ṣẹwà kéèyàn ó yalágbe nítorí polóhùn ṣẹ̀sìn islam òjíṣẹ́ ọlọ́run tó ń ròyìn ànábì adam wípé ó gbá sábàbí mú téèyàn fi wọ́rọ̀ ń fi ń wá halal tí ó fi bọnu òun náà ló ń júwe fún wa pé ọlọ́run ọba ọba arrozak ni eléyìí wá jẹ́ ká gbọ́yé wípé arrozak lágbọ́yé tó jíṣẹ́ ọlọ́run ọba fi káwọn sọ̀hábà òun náà ni pé àágbàpọ́lọ́run ní ń rọni lọ́rọ̀ àwa ní ṣọ̀lẹ̀ àásapá sí gbogbo ibi tá a bá lè sá sí ṣùgbọ́n ìgbàgbọ́ tá a ní pọ́lọ́run ní ń rọni lọ́rọ̀ yìí òun náà ni ó máa jẹ́ ká lè rántí òfin ọlọ́run tó láàgbọ́dọ̀ má lò ní gbogbo ibi tá a bá ti ń ṣòwò a gbọ́dọ̀ má lò ó ní gbogbo ibi tá a bá ti ń ṣiṣẹ́ ọwọ́ wa tá a fi ń wárìsìkì ẹni tí ò bá rántí pé ọlọ́run ọba ní arozak tẹ́mi ẹ̀ bá ti rọ̀ mọ́ sábàbí yóò máa wò yí pé bóun bá ti fẹ́ fi ìpáyẹ ọlọ́run ọba ṣiṣẹ́ ọwọ́ jù òun ò ní rówó kójọ bíbẹ̀rù ọlọ́run bá ti pọ̀ jù olówó kan ò lè di mílíọ̀nìà ṣùgbọ́n tá a bá ń rántí wípé rárá àwọn ẹni àkọ́kọ́ àwọn náà ṣòwò ọlọ́run fòwò làwọn wọ́n ṣiṣẹ́ ọwọ́ ọlọ́run fi làwọn báwo làwọn ṣe ṣe òun ni pé wọ́n a máa pe rọ̀zàkíyà sẹ́mi nínú gbogbo òwò wọn àti iṣẹ́ ọwọ́ wọn kíkó méjèèjì yìí pọ̀ òun náà làgbọ́yé tó yè kóró tá fẹ́ káwa náà fi jọ wọn bó ṣe wá rí yìí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam <clears throat> ó wá kì wá ń lọ púpọ̀ wípé kì í ṣara iṣẹ́ tóun fi jẹ́ fún wa pé kẹ́nìkan wá ní torí pé òun já àfáà àbóhun jọmọ kéwú òun wá fẹ́ sọ́ra òun dalágbe òun ṣe tàwákùl kúrò ń bi kóhun náà wá nǹkan tóun ó fi bọ́ fámílì òun ṣùgbọ́n gbogbo tí ń jẹ́ agbe ó pé sínú bí ń ṣe ń báwọn èèyàn lò bí ń ṣe ń báwọn èèyàn ṣe bí ò tí ẹ̀ fẹ́nu bèèrè ń fẹ̀mí bèèrè tó fi wá di pé àáfà ó wà dẹni yẹpẹrẹ láwùjọ tó bá ti yọ lọ́ọ̀kan wá ní ẹ sọ fálájì tí ń bọ̀ yẹn pé mi ń sí lé bó bá lọ ojú agbo yóò kọ́kọ́ béèrè bírú wọn bá wà lójú agbo irú àwọn afá tí mò ń sọ yìí àwọn èèyàn máa béèrè ni pé ṣé wọ́n ti lọ tí wọn ìbá ìtí lọ àwọn ò tí láti yọjú sójú agbo tó fi wá jẹ́ pé ẹni tó yẹ ká gbọ́rọ̀ ẹ̀ ká wága ká jókòó tì í yóò wá dẹni àrísá ọlọ́run ọba ọba àlékè ọlá kò yọ̀ǹdarú eléyìí fẹ́ni tí kìí tí ẹ ṣe ẹlẹ́kọ̀ọ́ nínú mùsùlùmí a ń bọ̀sìbọ́sí ẹni tó wá jẹ́ ẹlẹ́kọ̀ọ́ ta ní kó máa kọ́wọn èèyàn lẹ́sìn ọlọ́run ọba ńlòjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam fi ń sọnu hadith kan ó ní man sa'ala an takathuran fa innama yas'alu jamra jahannam falyastaqil bihi falyastaqilla minhu aw liyastakthir ó lẹ́nikẹ́ni nínú wa tí ń bá ń fi títọrọ wá ọrọ̀ kún ọrọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ títọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn tí ń bá ń fi ọrọ̀ kún ọrọ̀ tó wà lọ́wọ́ ẹ ó ní náà jahannama ní ń tó wà yẹn múra dáadáa yóò mọ àbí yóò béèrè tààrà kó ṣáà ti mọ̀ pé iná ọlọ́run ọba lòun ń gbà kún tó wà lọ́wọ́ òun tó túmọ̀ sí pé ààyè kan ṣoṣo tígbàláàyè ti wà fáwa mùsùlùmí láti máa tẹ́wọ́ tọrọ nǹkan òun náà ni tí pọ́njú tó bá múni tó jẹ́ pé àárọ́nà gbégbà kọ́lọ́n má dẹ̀rọ ẹ̀ sí wa ṣùgbọ́n ká wá sọ títọrọ ká sọ de ń ta fi ń yangàn táwọn kan nínú àwọn bàtìní àti ẹ̀wà ní títọrọ yìí gan ń làwọn fi ń yẹpẹrẹ ẹ̀mí àwọn fọ́lọ́hun ọba pé ara iyì ni àwọn wòlíì ọlọ́run ó máa tọrọ torí pé wọ́n fi ń wólẹ̀ fọ́lọ́hun ni wọlẹ̀ iyadu billah ẹni ọlọ́run ọba fi islam rán sí wa kò fi irú eléyìí jíṣẹ́ àwa ní títọrọ oríṣi méjì ni èèyàn a máa fẹnu béèrè èèyàn a sì máa fọkàn béèrè àti kíní àti kejì kò sí kan tó jíṣẹ́ ọlọ́run ọba fẹ́ fún wa ṣe rí fífọkàn béèrè òun náà ni pé káàfà wu àwọn jọ̀mọ́ ẹ̀ láì pa wọ́n láṣẹ pé ẹ ṣe kó máa fìwà béèrè lọ́wọ́ wọn pé òun ti di eléyìí rù wọn o àfẹ́fàáfà wàláhì ẹni yìí lẹ́n tí ń jíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n tí yìí wọn yìí tí ò bá ní yí dànù tí wọ́n bá máa ríṣẹ́ ọlọ́run ọba jẹ́ fún wa bọ́lọ́run ṣe ní kí wọ́n jẹ́ ọlọ́run yan àwọn ojúṣe kan láwa náà lórí tó jẹ́ pé tá a bá kùnà ojúṣe yìí a sọ gbogbo àfáà dálágbe wọ́n fẹ́ wọ́n kọ̀ èyí tó kéré jù tó wà lárọ̀ọ́wọ́tó gbogbo wa ní ojúṣe yìí òun náà ni ká san zakat owó wa ẹ̀ẹ̀kan lọ́dún péré ni ìdá kan nú ogójì dúkìá táà lò táà tọ́jú lọ́lọ́wọ̀n ọba ní ká yọ ẹni mélòó ló ń yọ nù wa ojú àti ẹ̀ máa tì àwọn àfáà láti máa rán wa létí ẹ̀ torí tí wọ́n bá ti rán wa létí ẹ̀ wọ́n ni wọ́n tún ti dé wọ́n tún bẹ̀rẹ̀ bára zakat ọ̀ràn yàn ní o ẹni tí ń pèpè sí kọ́ ni wọ́n ní ẹ fún àwọn aláìní lónìí ọ̀ràn yàn ní kárán ilé ti zakat nínú zakat nínú jizya tó fẹ́ jọ ń tà ń pè ní ìṣákọ́lẹ̀ nínú ìtàn tiwa nínú fẹ́ìhù àwọn ń tá a bá kó bọ̀ ní nǹkan èrè ogun nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àtoríṣiríṣi wọ́kfù táwọn míì máa ṣe pé a ṣe fẹ́sìn ọlọ́run ni wọ́n ti máa sanwó àwọn tó bá jẹ́ pé iṣẹ́ ọlọ́run tí wọ́n ń jẹ́ kò jẹ́ káwọn náà ó lè roko kò jẹ́ kí wọ́n ó lè rodò táwọn náà fi ní ìdẹni tí ń tẹ́wọ́ sáwọn èèyàn kiri gbogbo apáta ni wọ́n fẹ́ káwa náà ó rí bi ságbà láti fi wá rìsìkì àwọn tí yọ̀ǹda pé kí wọ́n má ṣe tẹ̀kẹ́ ṣùbù fún kí wọ́n má gbìyànjú àti wá ní tí wọ́n ó jẹ tí wọ́n ó fi gbọ́ bùkátà fúnra wọn àwọn àfáà kan ní wọn ò fẹ́ ju bí ẹni mẹ́ta lọ almusir ẹni ọlọ́run bá rọ̀ lọ́rọ̀ dáadáa tó wo ohun tóun jogún àbí tóun fún ojú oògùn ojú òun kójọ pé a ah, tóun ó fi jáde láyé òun ò lè ná eléyìí tán òun ò ní ìdí iṣẹ́ mọ́ kì í ṣọ̀ràn ọyàn nígbà tó bá ti ní tó lè gbọ́ bùkátẹ̀ tí ó fi jáde láyé tó bá jókòó pé n tó kù ìbáàdà nìkan lòun fẹ́ máa fi ṣe wọ́n ní àárín nǹkan kan tó kọ lónú ṣẹ̀ríà ẹnì kejì almahbusa obìnrin tá a fẹ́ tá a lọ́kọ ni kó gbọ́ bùkátà lé lórí tọkọ yìí wá ní kó jókòó lé o jókòó lé ọlọ́run òyàn tàkásù kò yan wíwá bí ó ṣe gbọ́ bùkátà fún rẹ̀ ọlọ́run òyàn lé lórí ẹ̀ẹ̀rẹ́ nì kẹta wọ́n ní àwọn tó bá jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń jẹ́ fún mùsùlùmí ni ò jẹ́ káwọn náà ráyè tara wọn òun náà ni hadith ta fẹ́ wá fi rán wa létí yìí wípé ìyá wa Aisha kíkẹ́ ọlọ́run máa bá a ó ní ìgbà tí wọ́n yan Sayyidina Abubakar ní khalifa tá sì ní òmọ̀ wípé nínú àwọn tí wọ́n lọ́rọ̀ dáadáa ni Abubakar jẹ́ kó tiẹ̀ tó di pé Ọlọ́run fi òjíṣẹ́ ńlá sí Islam oníṣòwò ni ṣùgbọ́n gbà tí wọ́n yan ní khalifa lẹ́yìn ikú òjíṣẹ́ ńlá ìyá Aisha ó ní bàbá òun wá dojúkọ ìlú àwọn jàmá ó ní gbogbo yín lẹ́mọ̀ wípé òwò mi tí mò ń ṣe ó tó mi bọ́ fámílì mi ó ní ṣùgbọ́n báyìí qad shughiltu bi amril muslimin ọ̀rọ̀ yín ojúṣe èmi sí yín gẹ́gẹ́ bí khalifa àwọn iṣẹ́ tẹ́ ń bẹ̀ mí tẹ́ ń rán mi lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba yìí ó ti tó ń dìwọ́ fún mi tí ò ní jẹ́ kí n ráyé òwò bí mo ṣe máa ṣe mọ́ wasa ahtarifu lil muslimina fi malihim nípa báyìí iṣẹ́ tí mò ń ṣe yìí sayakulu alu abi bakrin min hadhal mal inú iṣẹ́ tí mò ń jẹ́ fẹ́yìn mùsùlùmí náà ni fámílì tèmi náà ó ti máa jẹ ni wọ́n ti máa mu sheikh al-albani bàbá oní hadith lálàáfíà bukhari buwọ́lù pé bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé àwọn táwọn àáfàá kà wípé ìyọ̀ǹda wà fún tí díwọ́ ò bá jẹ́ kí wọ́n ó lè sapá bí wọ́n ṣe ní ọ̀rọ̀ fúnra wọn responsibility àwa yìí ni nínú wọn làwọn tá a bá yàn láṣíwájú tí wọ́n ń bá wa mójútó ọ̀rọ̀ ẹ̀sìn wa bókù wa bá kú a lè dáwẹ̀ àwọn àfáà la máa pè tá a bá wà ń di òwò wa tí nǹkan kan bá rú wa lójú àwọn àfáà la fẹ́ máa tẹ̀lé aago tó sì dá wa lójú wípé táwọn náà bá karabọ òwò ṣíṣe oko dídá tí wọ́n bá jókòó sáàárín ọjà bí gbogbo àìṣe jókòó síbẹ̀ ni ó súnmọ́ káwọn náà ó má ráyè rántí nǹkan kan nù tí ń bẹnu tíra mọ́ ṣùgbọ́n ṣe rí ẹ̀dá onígbàgbé tọ́lọ́wọ́n bá dá wa ìgbà tá a bá ní ìdí wọn náà là máa rántí wọn mọ́ tẹ́lòmí bá ti ẹ̀ pè sásìkò tó bọ́ sódì fáàfáà tó ń pè tí yẹn wá bẹ̀bẹ̀ pé ẹ dákun mi ò lè dá yín lóhùn báyìí wàláhì kìí ṣẹ̀ kan kìí ṣẹ̀ kejì ẹ máa gbọ́ lábẹ́ fóònù pé èsì tó gbọ̀yìn ò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ sì ni bí wọ́n ṣe ní bùkátà làfáà yìí náà ní bùkátà àti zaka àti fẹ́ihù àti jizia kò sí kankan tó wọlé mọ́ ní táìmì yìí ṣé kẹ́rù ọlọ́run yìí náà máa wá tẹ́wọ́ kiri pé ẹ̀bùn mi nítorí ọlọ́run torí pé wá jíṣẹ́ ọlọ́run tẹ́ ẹ bá wá wí wọ́n ni ẹ ọlọ́run ti fẹ́yìn nímọ̀ kò yẹ kẹ́ má jíṣẹ́ yẹn gbogbo ara ọlọ́run ní kájọ kéwù yìí kì í ṣèmi nìkan bó ṣe ní kémi ó lóní kíwọ náà ke ẹnìkan sáǹdì ẹ̀ lẹ́nìkan fi kù ń di ẹ̀ tó bá yé wa pọ́lọ́run jọ bẹ̀ wá ń ṣẹ́ ni ká a sì mọ̀ pé n tó yẹ ká máa ṣe láti fi ṣe àrànṣe fáwọn tó bá jókòó tì í àti sákúrò ń díẹ̀ àjẹpé ó yẹ káwa náà ṣe understanding wípé a lè máa rí wọn lò tó bá a ṣe fẹ́ máa lò wọ́n méjì làwọn kó pọ̀ bùkátà wọn wà ńlẹ̀ tọlọ́run tí wọ́n ń dá sí wà ń bẹ̀ ẹrúsìn ọlọ́run kí n tí mò ń sọ yìí tó bá yé wa a rí i pé báwọn bàbá wa ṣe máa sọ wọ́n ní tí ayé bá sọ nídà ńláyé máa fi bú ni àwa la jẹ́ káwọn àfá òráyè ṣiṣẹ́ àwa náà látún máa béèrè tá a bá rí tó bá gun mọ́tò kan tó jọ bẹ́ẹ̀ ni kó jọjú iṣẹ́ kí làfá yìí ń ṣe náà ó dọwọ́ wa ẹrúsìn ọlọ́run ààyè ń bẹ́nú ẹ̀sìn wa o pé ká nọwọ́ sáwọn tá a bá rò pé wọ́n ń ṣe dáadáa sójú ọ̀nà tọ̀lọ́hun kódà tá a bá rò pé in táwọn gan ní lọ́wọ́ ó tó wọn ná ṣùgbọ́n a fẹ́ fi pa mọ́yí tí wọ́n ń ṣe hàn ọlọ́run ọba àwọn kọ́ là ń ṣe fún wàláhì ọlọ́run là ṣe fún ààyè ń bẹ pé ṣerú ẹ̀ láyé sayidina umar anhu wọ́n ló bẹ nìkan níṣẹ́ ó yàn ń ṣẹ́ umar ní kí wọ́n máa fún ní nǹkan torí bẹ yìí ó tó ṣe ọmọ yín kò lè ráyè lọjà kò lè sin ẹja mọ́ ẹni tó jẹ́ ìmáàmù ẹ ìyàwó omi já mi lé òun ọmọ orogun lè wáṣẹ́ òun lẹ́pẹ̀ tóhun náà bá máa ráyè yẹ tíráwò ọ̀pọ̀ ń sọ ni o máa jẹ́ ṣùgbọ́n tó bá tara bọ́jà ńgbàtẹ́ ni òótọ́ ni ẹ̀sìn má ṣiṣẹ́ ní ká máa fáwọn kan kò tọwọ́ wa jáde mọ́ Umar ó wá yan bíi sálárì fẹni ń sọ yìí wọ́n ló wá dá Umar lóhùn wípé ìwọ Umar ìntọ́lọ́wọ́n bá fi kẹ́hùn ní arzikì ó tóhun òun ò fẹ́ gbà nǹkan kan Umar ni bí wọ́n ṣe sọ yìí bẹ́ẹ̀ lèmi náà sọ fáṣíwájú ẹ̀dá ó ní kánà Rasulullahi yu'tini al-'ata nígbà tó wà láyé a máa nawọ́ sí mi ìyẹn òjíṣẹ́ ńlá sọ́lọ́láhù aláìsàlám bóyá nínú nǹkan ogun tí wọ́n bá kó bọ̀ àbízàká àbáwọn nǹkan míì òjíṣẹ́ ọlọ́run a máa wà wọn kọ̀ọ̀kan nínú àwọn sọ̀hábà tó rò kó tọ́ sí umar ní tó bá wá fóun òun a máa wá dáhùn pé ìrètíhì afqọ́rọ̀ ilé ìhìmìnì ó ní èmi a máa wá sọ fún ànábì pé yá rọ̀sùlọ́lá o ò bá wo àwọn tó tún tálíkà jù mí lọ kó fún ní tó fẹ́ fún mi yìí ó ní ànábì wá dáhùn ó ní khudhu ìwọ Umar bá ń tí mo fún èyí idha ataka min hadha al-mal shay'un wa anta ghayru mushrifin wala sa'il fa khudhu fatamawwaluhu gbogbo ń tọ́lọ́hun bá ti kọ́ mọ́ ẹ nínú arzikì táwa bá fún ẹ tí kìí ṣe pé o fahun ẹ béèrè tí kìí sì ṣe pé o fẹ̀mí ẹ béèrè gbàá tamawwaluhu aw tó bá wù ẹ́ kó kún nǹkan tí kó mọ́ nǹkan tí wọ́n náà fi ń gbọ́ bùkátà lórí ara ẹ̀ tó bá sì wù ẹ́ fi ṣe sádákà fẹ́ni tó bá wù ẹ́ tó ń túmọ̀ sí pé a gbọ́dọ̀ yahun sáwọn táwa náà bá ní wọ́n ń jíṣẹ́ ọlọ́run bá a ṣe ṣe léèwọ̀ fáwọn náà kí wọ́n di gbogbo bùkátà wọn rù wá káwọn náà máa wá fi ẹnu àbí ọkàn béèrè kí wọ́n wá sọra wọn dalágbe tíṣẹ́ ọlọ́run tí wọ́n ń jẹ́ tí òfin ní wá tàlétí wa mọ́ wàláhì tí gbogbo wa bá ṣe ojúṣe wa bó ṣe ẹka ṣe àáfàá kan ò ní ní ìdí kó máa tẹ́wọ́ sí jọmọ́ káṣírí ẹ̀ ò tó bò àwọn náà ò ní máa pẹ́ lóde tó bí wọ́n ṣe ń pẹ́ ọ̀rọ̀ ni wọ́n ń bá wa sọ kápò òkun ló pọ̀ jù nínú tí fi waste time wa abẹ ọlọ́run ọba kọ́lọ̀ máṣà ìtún gbogbo wa ṣe àtàáfà àtijọ́ ibi tá a kù sí ọlọ́run dákun máṣà ìfi àánú ẹ̀ fún wa kọ́lọ́hun dá wa padà sórí bó ṣe ẹ kárí abẹ ọlọ́run ọba àṣetán tó lóun ò ní já rí bẹ́ẹ̀ padà sí ọlọ́run dákun bá a lè kúrò lọ́nà o abẹ ọlọ́run ọba èyí tí ó bá mùsùlùmí ẹni tó bá kàn ló mọ̀ téèyàn bá ń gbọ́ ìròyìn dáadáa ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn yìí àwọn ará abúlé kan lókè ọya àwọn tí wọn ò tí ì dọ́dọ̀ wọn gan àyà tí wọ́n ń jájọ àwọn tí wọ́n ti dọ́dọ̀ wọn lọ jẹ́ pé wọ́n ń ká wọn mọ́lé bí wọ́n ṣe ń pa wọ́n ni wọ́n ń kó wọn láwọn ọmọ obìnrin lọ àwa wò ẹni tí ń bá níjà táàrí sójú kí la fẹ́ fi múra lẹ̀ fún lẹ́yìn pé ká bẹ ọlọ́run bá pé ọlọ́run dákun bá dẹ́kun ẹ̀ subhanakallahumma bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk qumu lis